وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim Suratu Ra'd áyà tí a ti dúró lánàá òun náà ni áyà 17 ìbẹ̀ náà ni a ti dúró eléyìí túmọ̀ sí pé a máa tẹ̀síwájú ní áyà kejìdínlógún áyà 18 abẹ́ Allah subhanahu tí mọ́ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ lánàá ọkà fún ọ nínú Al-Qur'an Karim àwọn àyè tí ọlọ́wọ́n bá ti ń ṣe àfiwé àwọn àlàyé ọ̀rọ̀ kó bá lè yé wa èyí ni àfiwé alhaq wal àti irọ́ ọlọ́run kó yé wa wípé wọ́n kì ṣe nǹkan kan náà bí wọ́n bá lọ òkè bó ti wulẹ̀ kọ́ lọ òkè tó ń padà bọ̀ wálẹ̀ bó sì ti wulẹ̀ kí òdodo kó rẹlẹ̀ tó òdodo náà ní padà borí ìrọ́ ọlọ́wọ́ fún wa ní àfojúwe nígbà tí òjò bá rọ̀ tó sẹ́ àgbàrá tágbàrá náà gba ojú ibi tí àgbàrá máa ń gbà àwọn nǹkan tí wọ́n máa ń ṣẹlẹ̀ tágbàrá bá ń sàn àwọn kankan bẹ yóò máa wà lókè àgbàrá àwọn ẹ̀rẹ́ ń pè ní àjíjábàtì àti kápò wọn ní àrùn ọ̀bùnwa àwọn nǹkan yìí yóò dàrẹ́ jẹ́ bí nǹkan tó gbé láàrin jẹ́ kúrò bí àlè kò ní ìwúlò kankan àwọn nǹkan tí ò ní túmọ̀ àwọn nǹkan tó kú yẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí àgbàrá ọ̀bà wọ́ ọmọ lọ yóò wà lókè ṣùgbọ́n wà lókè rẹ̀ kò sọ pé wúlò láàfin wípé gíga ẹni àbùkù nígbà míì kò sọ́dọ̀ ní àpọ́lé ẹlòmíì yẹ wà nípò tó ga ṣùgbọ́n ní àbùkù rí bó ṣe ka tó náà láyé pàpà kùkà ẹlẹ́bí sì ń bẹ kùkà èèyàn yẹ pẹ́rẹ́ ní èèyàn tí ò hàn ní ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala yóò fi àpọ́nlé ẹni dá sára yìí àwọn àpótíwé àti àfiwé tí aláàmúwá yìí ó fẹ́ ká ronú sí púpọ̀ bá a bá ti ronú sí tó náà láti gbàgbọ́ yìí ọ̀rọ̀ ọlọ́run wípé tí nǹkan ga tó bẹ̀rẹ̀ oorun tí gbogbo ayé máa ń bú rẹ̀ tán máa yí ní ọ̀sán tó nǹkan yẹn pàtàkì káyéèsì náà bú nǹkan kọ́rí rẹ̀ ní ọ̀sán wípé ẹni àbùkù ọlọ́run tó kọ́rí wa wípé bó ti wulẹ̀ kó dodo kórí rẹ̀ káyé má màá káyé má pọ̀ jù ẹ̀ ó ju irọ́ lọ bó ti wulẹ̀ kí irọ́ àti ìbàjẹ́ kó gbajúmọ̀ tó tí a bá wọ àwùjọ wa léyìn alifáàfẹ́ irọ́ òní gbogbo ayé ń fẹ́ òun lẹ́mọ̀ gbọ́ lọ́sì òun yóò mọ polongo òní gbogbo àgbá yóò mọ bàbàrà ṣùgbọ́n òdodo ẹ̀ ní lẹ́yìn tó pọ̀ nìyẹn àwọn tí ó mọ fẹ́ kéré ìṣòro ló kéré ẹlọ́jọ́ kó yọ wá ń bí ìlú gbẹ́yìn èyí ò ní kò túmọ̀ sí pé òdodo kìí ṣòdodo kò sì túmọ̀ sí wípé bí irọ́ ṣe gbajúmọ̀ kò túmọ̀ sí wípé irọ́ pàtàkì ìyẹn lọ́wọ́ bá ń ṣe lálàyé fún wa nínú àfiwé èyí tá a fi fún wa lánàá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنزل من السماء ماء فسالت أودية بقدرها فكانت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار بقضاء أو متاع أو متاع زبد الله مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب سباء وأما ما ينفع الناس فينبت في الأرض كذلك يضرب الله الأمثال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنزل من السماء ماء فسالت أودية ولا جمالا واحتمل السير وإما يؤمنون عليه إن الجد واحدة مرمدا مثل مثله فذلك يضرب الله الحق والباطل فأما الزوج فيضرب كفاء وأما ما يرفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال آية يا فلان ọlọ́run bá fi fòwe ó fi mú in tó jọra wọn ó fi wọ́n wéra wọn sábà nígbàgbọ́ yìí tọ́lọ ń fẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn àfá wọ́n ti ká mọ̀ wípé àtẹ̀ṣbí ìwà tẹ̀m̀sí káàbù nǹkan owó nǹkan nínú nǹkan tí máa ń bọ́rọ̀ ó sì yé èèyàn ní jẹ́ máa ṣàlàyé lánàá lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ bàlágà irú tẹ̀ṣbí yìí wọ́n pè ní àtẹ̀ṣbí tẹ̀m̀sí àtẹ̀ṣbí àtẹ̀m̀sí torí wípé wájú ìṣábà tí ń bẹ̀ẹ̀bẹ̀ mùtágbà ohun ní mùtàádì ìṣèlú kankan náà láti mú wájú ìṣábà ìwá àwọn tó pọ̀ ló jọ wájú ìṣábà níbẹ̀ èyí tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n pè ní wájú wọ́n pè ní tẹ̀sílímù tẹ̀lé ọlọ́run ọba tẹ̀sílímù ni ó tún fi ó fi òdodo ó fi wé ìtàgbàrá ò lè gbé lọ ìgbèrè tó lágbàrá jùlẹ̀ kó lágbàrá tó yóò mọ̀ sẹ́kù ní ìjó sáyé láǹfààní bó tilẹ̀ jẹ́ pípa tó jọ bá ń rọ̀ yẹn àlèmọ́rí ayé lè mọ́bù ìgbà tó jọ bá ń rọ̀ já a padà wá rí wípé òdodo mọ̀ sẹ́kù ó náà ní gbogbo tágbàrá ò bá lè gbé lọ tágbàrá bá ń yóò máa gbẹ́kù ó fi irọ́ àti ó ń fi wé nǹkan tó wípé lágbàrá bá ń wọ́ ọ̀nà àgbàrá ò mọ̀ wọ́ lọ ẹ mọ̀ rí lókè òun ni ó tètè máa rí òun ni ayé ó máa mọ̀ amọ́tòtò dá ẹ̀mí kúrò ẹ̀ àgbàrá lọ ni kò ní ṣùgbọ́n ohun tí ó bá ti ṣayé láǹfààní pátá àgbàrá òjú gbé lọ ayé òmà oní ò padà sẹ́kù ayé ò padà padà sí díẹ̀ àdámọ́ òdodo nìyẹn ṣùgbọ́n níbẹ̀rẹ̀ àwọn èèyàn lè má kàá fún àwọn èèyàn lè má rìn sí ẹ̀rùn àwọn èèyàn lè má mọ̀ wúlò ẹ̀ àmọ́ tó bá yá kówó padà wá gbà wípé òdodo òdodo ọlọ́run bá fi eléyìí ṣe àpójúwé lọ́nà tí ọ̀rọ̀ ló fi wa àwọn àfọ́ onímọ̀ wọ́n sọ àwọn pọ̀ níbẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n fi ń sún ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ wa kó ní wa wọ́n ti fi wa inú lárúbáwá yìí níbẹ̀ nígbà tó lọ́wọ́ fàṣálà káwọ́dí àtọ́rùn ìkọ̀dàríà mọ̀jáàlì kẹta àwọn àfọ́ọ̀rùn ma ìlú bayani wọ́n ni fàṣálà àwùjí yàtọ̀ al àwùjíyà tẹ̀sí ìlú ìrọ̀sìkà ojú bí bábàrá ń gbà òun ni àwùjíyà èyí tó ń túnmọ̀ ìgbé àtúrò ọ̀rọ̀ yẹn náà ní wípé fàdálà níyá òní áódíà àwọn omi èyí tó ń bẹ ń bẹ̀ ó náà ni ìsìnàdù ṣéyìn lèmọ̀ká fàdálà áódíà fàdálà áódíà bí kí ọ̀rọ̀ àìnáì àìsáàlá dùmọ́ ìyẹn àgbékalẹ̀ ọ̀rọ̀ kẹ́yìn ó sọ ààyè kẹ́yìn ó fi ààyè júwe nǹkan tí ọmọ dárúkọ ẹ̀dẹ́ ọjọ́ tó ti jẹ́ ìyẹn bẹ nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ tí ọlọ́run bá fi bá wa sọ̀rọ̀ nínú Qur'an bákan náà nínú àwọn tí ń bẹ nínú ààyè ọlọ́wọ́n bá ní kàdálíkà yadribu al-amsa kàdálíkà yadribu Allahu al-haqqa wal-batil. wọ́n dá báwo ni wọ́n bá yóò ti wa nínú Yorùbá àlè ìpé kí ni orúkọ rẹ̀ tí àwọn adáǹtí yẹn ní Abdullah ìtumọ̀ ẹni wípé ìyẹn ti pa àwọn ọ̀rọ̀ sáré orúkọ mi ní Abdullah abẹ́sọ̀ ṣùgbọ́n kí lórúkọ rẹ̀ Abdullah ẹni tí ó ti wá léèrè ní tó fẹ́ gbọ́ gangan nìyẹn ṣùgbọ́n ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ rí mi yìí tí mo dúró pẹ̀lú ẹsẹ̀ mi méjèèjì orúkọ mi gbogbo yẹn níta fẹ́ mọ̀ ní Abdullah ìyẹn náà ń lò alhàbù ọlọ́wọ́ bá máa ń lò púpọ̀ inú alùpùpù ìyẹn ní òjò kúrò àdó òṣù bó ṣe máa yìí títùmọ̀ rẹ̀ dẹ̀ ọlọ́wọ́ bá ní kàdáríkà yẹn ní ìbò lọ́wọ́ làákọ̀ wọ̀lbáàbì àwọn àfáà ní kàdáríkà yẹ́ síríbò lọ́wọ́ àmfààlà làákì wọ̀lbáàbì ọlọ́wọ́ àmfààlà kúrò bẹ̀rẹ̀ olùkàdáàlì kàdáàlì kan yẹ́gbẹ́ الله àwọn akọ̀m gbọ̀ngbà ẹwà tábà bẹ́ẹ̀ tún nínú ìtumọ̀ ní oṣù jáde tó báyìí ní ọlọ́run tí wọ́n fi àpẹẹrẹ òdodo àdìrọ́ lílẹ̀ wọ́lọ́ ní kàdáàlì kan yẹ́gbẹ́ gbogbo àwọn akọ̀m gbọ̀ngbà ṣùgbọ́n kàdáàlì kan yẹ́gbẹ́ gbogbo àwọn àmùsáàlà àkì wọ̀ngbà ọlọ́run mú àmùsáàlù rẹ̀ òfin síbẹ̀ ṣùgbọ́n nínú ìtumọ̀ àti gbọ̀nyẹ́ yẹn náà tó ní òwe bọ́lọ́mbápọ̀ òwe ẹ̀kọ́ púpọ̀ ó níbẹ̀ ẹ̀kọ́ ọ̀túnmọ̀ ó níbẹ̀ ẹ̀kọ́ àgbékalẹ̀ èdè ó níbẹ̀ ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tó ń ṣe ìwádìí nípa abalẹ̀ èdè inú àwọn òwe lọ́nà àwọn àfiwé àwọn èèyàn mọ̀ọ́mọ̀ ṣiṣẹ́ lérí ẹ̀ tí wọ́n ti ṣe masters wọ́n ti bá tèèlù láti lè máa gbé kágbá pẹ̀lú ìtumọ̀ rẹ pé lọ́lọ́ ń bá pòun kan ìtumọ̀ tó kí ó pọ̀ mẹ́ tó fẹ́ ká ronú sí àwọn àgbékalẹ̀ èrè yẹn ó kọjá tọ́mọ ènìyàn ṣe sọ àwọn wa ṣiṣẹ́ lérí ẹ̀ ó ti ń jẹ àwọn títí láwọn èèyàn kọ́ lórí àwọn àgbékalẹ̀ òwe àfiwé nínú alkùnrán gbogbo ẹ̀ náà lọ kò rí sọ pé alkùnrán ọ̀rọ̀ ọjọ́ lọ́nà ọ̀rọ̀ tó kún ni inú ni látàlá ìlànà lẹ́nu pẹ̀lú ọgbọ́ ọlọ́run ọdún nílá ìgbìnà ṣọ́ ìtọ́ ọ̀rọ̀ ọdún بسم الله الرحمن الرحيم الذين استجابوا لربهم الحسنى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لفتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد. آية إذ آية، ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì lẹ́yìn ọlọ́wọ́ ọba àjọọlá rẹ̀ ga ó fún àwọn ènìyàn sí ìpín méjì sinfani ìpín méjì nígbàmù sí ìsìjábàtù lìdáwàtìlá kágbọ́rọ̀ òdodo kápìtẹ̀lé ọ̀nà méjìlá kú sí kìí ṣe gbogbo ẹni tó ń gbọ́ ló gbà ló sì tẹ̀lé àwọn èèyàn ká ń bẹ wọ́n gbọ́ wọ́n gbà wọ́n sì lò ọlọ́pọ̀ mọ́ jẹ́ ẹ̀ka gbogbo àwa fún wọn ó máa yọwá kó rẹ̀ àwọn kan ń bẹ wọ́n gbọ́ ṣùgbọ́n wọn ò gbà wọn ò sì lò àwọn ìbújẹ́ ìsinmi rẹ̀ nítorí èèyàn àwọn náà fẹ́ náà pọ̀ jù àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà gbígbọ́ yẹn ni ó padà wá jẹ́ àwùjọ àwọn ilé wọn lérí lórí àti àbùsẹ̀bò gbọ́ ọlọ́wọ́n bá bẹ́rẹ̀ bá mọ̀ ìpé ìpín méjì ni wá ọlọ́wọ́n bá ní sílẹ̀ bí ọlọ́wọ́n ti sọ tó ó ṣe bá wọn tó bá pọ́ tí wọ́n gbà tí wọ́n lò

tọ́lọ bá wá jẹ ọmọ nàìjíríà nígbàgbélà òkè àmà sójẹ̀ ẹ̀rọ ìjọba wá wá fún náà fún abdìdí na àtà nàbà àtà rọ̀sọ́lá ọlọ́wọ́ bá ní àkìyíta déédé jẹ àwọn èèyàn kan níyà àyàfi káti rán òjíṣẹ́ sí wọn káti kìlọ̀ fún wọn káti ṣàlàyé fún wọn tó bẹ́ẹ̀ bá ṣe báyìí ibi tí ó jàgbé rẹ̀ bẹ́ẹ̀ bá ń ṣe kọ̀ọ̀ún ibi tí ó jàgbé rẹ̀ ọlọ́run ti sọ ìgbẹ̀ pẹ̀lú àwọn bá fi sọ pé lílẹ́bí iná gbàjá àbò ìrọ̀ sí nínú ọ̀sánà ọlọ́run bá ni ó máa jẹ́ ti gbogbo ẹbá ti gbọ́ àlè òsìnà yàtọ̀ síbi àsìmọ́ọ̀rùn òsìnà tọ́lọ̀ bá ti ń sọ pé yọ́ máa jẹ́ kàwọn olùgbàgbọ́ òdodo àlè òsìnà ìtumọ̀ ẹ̀nà àlùjẹ́nà Gbogbo àlè òsìnà ti jágùn tẹ̀bùdírì tó jẹ́ ti abo nígbàtà bá sọ wípé ahasanu èyí ò ní akọ̀nìyàn ó síná òun ní dábò tẹ́yàn bá sọ wípé báyẹ̀tún àhàbámù ẹgbẹ́ mùdákàrù ní báyẹ̀tún àhàbámù ilé tó dára púpọ̀ aláwọ́sùn afáàlì ṣùgbọ́n burúkú àmì àrùn burúkú àtùn ó síná àrùn burúkú àtùn àbúkà bá fẹ́ mú nǹkan bìlù wá lókù ọdún náà ni yàrá tó dára púpọ̀ púpọ̀ ágbè púpọ̀ sí ọlọ́run bá wá máa ń pè àlùjànnà ní àrẹ mọ́síná ó jẹ́ kọ́ yẹ wá wípé hásífù alìmọ̀nìrùs wà ìbátù náà ó ṣe hádùfù ẹ̀ ó ṣe ìdáṣù annáàt ó wá sọ pé àjẹ́mìnà ní àlẹ́kùsínà ìyẹn ní tó dára jù lọ sí kan yóò ṣe dàtò máa títún lè kan ẹjọ máa àjẹ́mà kò tún sí orí tó tún àjẹ́mà kò sí orí tó tún kò sáṣe yọrí tó أو قال ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع Ọlọ́wọ́ bá ròyìn àlìjẹ́nà olóhun ni àlìhúsínà, in tó dára ju gbogbo tí ń dá lọ bó ti wùlẹ̀ kí nǹkan ó ga tó ó jọ wá lójú tó lẹ́yìn àlùjànnà ni kò súnmọ́ oúnjẹ kájẹ́ èèyàn bá jẹ kí èèyàn ní kọ̀sọ̀ oúnjẹ tó ga tó báyìí lẹ́yìn inú àlùjànnà ni ẹlọ́wọ́ bá fi pé àlùjànnà ní àlùmọ́sínà ọlọ́wọ́ bá ní lẹ́bí iná sàjábú lérọ́ ìní mú ní òsìnà ẹ̀rí iná sàjábú lérọ́ ìní mú ní òsìnà ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ pé ọlọ́run tí wọ́n ní àlùjọ́nà wọ́n ṣe irúpè wo ni wọ́n jẹ́ alladhina ajabu rabbahum lima da'ahum lamma da'ahum lè kọ̀ọ̀kì ìgbàgbọ́n ní ìpọ̀ mẹ́lẹ̀ ní Ìdáríà kódà kí wọ́n rí tọ́fẹ́ máa gbọ́ lágbègbè wọn títí bára ọlọ́run kìí sọ àwọn ènìyàn ń sọ tawhid wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ wà tọ́ àti bákan náà gbogbo àmọ́ràn bá ti pè wọ́n lọ sí wípé ẹ̀sẹ̀ láti ẹ̀mí kódà kó ti tọ́ ìrìn kan lè rí ayé ìjọkùn bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ láti ẹ̀mí náà ẹ má wo púpọ̀ àwọn èèyàn lórí bàtẹ̀ tí ó fi wá mú ní sẹ́ẹ̀bì pàtàkì ọlọ́run gbogbo ẹni tọ́lọ̀ ń bá bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ tí wọ́n gbà tí wọ́n sì tẹ̀lé bó ti wulẹ̀ kí nǹkan ó le tó bó ti wulẹ̀ kí nǹkan ó pọ́jú pọ̀ ọlọ́run bá ní kò sẹ́ka tó ń wó sọ fún wọn lu àlùjẹ́ kan lọ. ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n jẹ́ pé ọlọ́run tọ́pọ̀ kò sí àkàndọ́lọ́ ó fún wọn ẹjọ́ àlùjẹ́nà èyí tó dáa ju gbogbo ohun tí ń dáa lọ وَلَا يَعْلَمُ سُوءُ الْحِسَابِ وَمَا Ọlọ́run ọba ó sọ ti àwọn tí wọ́n gbọ́ tí wọ́n gbà kí lọ́lọ́wọ́ ó jẹ fún wọn àlùjànnà ni ó jẹ́ fún wọn kò sí orí ló tó lùmọ̀ tọ́lọ̀kọ́ sí pàlọ́mà ìjẹ́mù bójú ilẹ̀ kẹ́lùkàn ó ga tó bójú ilẹ̀ kó ẹ̀rù mọ̀tò bójú ilẹ̀ kó níkòtù èyíkéyìí nínú ìran tó rí ó jẹ́ kò bá àmá jáláwọ̀ dúdú mọ́ kó jáláwọ̀ funfun ó kàkó ṣe pé àwọn ni wọ́n pọ̀ jù ọlọ́sẹ̀ ní gbogbo àwọn tí wọ́n bá ti jẹ́ pẹ̀ ọlọ́run tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu àwọn ní tí ó ṣẹlẹ̀ sí wọn tó bá jọ wọ́n àìkìyàmà ẹ̀yìn jẹ́ káàkù wọn ẹ̀yìn jẹ́ gbọ́ kẹgbà ìjó ṣẹlẹ̀ táwọn tí ó gbà níjọ́ náà kódà níbi tí aburú tí ó ṣẹlẹ̀ sí wọ́n lágbára dé níbi tí wọ́n máa gbìyànjú láti lè fẹ́ jẹrí níbi ìbínú ọlọ́wọ̀ ọba náà Àwọn ẹni mẹ́rin ọlọ́wọ́ bá ní yóò máa wù wọ́n nígbà tí wọ́n bá rí ìyà ìgbé táwọn náà làwọn ó jẹ̀yà yí ọlọ́run ìbẹ̀ wọ́n wá máa bẹ lọ níjọ́ náà ọlọ́run ní tó bá ṣe wípé ẹnìkọ̀ọ̀kan wọn òun ló di gbogbo ayé àti ilẹ̀ òun ló di gbogbo tí bẹ̀ láyé mọ́fìl ájá ánúnà tó ẹ̀kọ́ gbogbo tí ń bẹ láyé ẹnìkan nínú àwọn tó bẹ́ jẹ ìyà yìí ó lọ́wọ́ bá kó fún ìyẹn nìkan tó kọ́ wà ní sílá ohun máa mú tó bá tó wá lọ jẹ́ pé lé ayé yẹn kó wá jẹ́ bí ìlọ́po lọ́nà méjì gbogbo lé ayé ìjọ nàìjíríà nìkan gbogbo ìpapata áfíríkà asia àti gbogbo ẹ̀kọ́ gbogbo ìpata kó lè fún ló ní gbogbo ẹ̀ àti gbogbo ọ̀rọ̀ tí ń bẹ̀ẹ̀bẹ̀ pátá onìkan lórí kó wá tún ní lọ́nà ìlọ́pọ̀ méjì yóò mú òfin gba kó fi gbé ìjọba lágbádá orí ọlọ́run yóò bù níjọ náà kó lè fi nǹkan yẹn gbé ìyá ara rẹ̀ níwájú ọlọ́run Òtítọ́ bá ti wípé bàtó rí àyẹ kò fẹ́ jẹ ìyá yẹn ẹ̀rùyà yẹn náà gbà pé à òun lájú ìyà yóò jẹ ẹ̀rọ ọlọ́run gbogbo tó ní òun fi bẹ̀rẹ̀ ó fi kí rẹ̀ bẹ̀ dákun gbogbo nǹkan yìí kó yọ̀ǹda òun èyàn fi ṣe mọ̀ ìdí ni ẹgbẹ́ kẹrẹ́ ti ti sápà yẹn ẹgbẹ̀ lórí léwà àìgbà yẹn orí ikú ayé àti tọ̀run ni ṣùgbọ́n tó àdánwò tíṣẹ̀ ìtọ́ọ̀nù tó kó báyé ìjọwọ́ nìkan ẹ̀kọ́ mbẹ̀ ẹ̀kọ́ tẹ́sí tọ́lọ́ èyí wọn náà lọ́nà pẹ̀lú àpò kó wá ní ìjà rẹ̀ ọlọ́run ti wá lẹ́dí ọlọ́run níbi aláwọn tí wọ́n gbọ́ tí wọ́n ò gbà yẹn tó bá ti gbọ́gbọ́dá ìkèyàmà yóò mú wọn bí kó ṣe pé gbogbo ayé ìpátá àwọn ni wọ́n ní agbègbè jíńbẹ̀ẹ́bẹ̀ lọ́nà ìlọ́po méjì wà ní ìsìnlẹ̀ oòrùn na àwọn bó ti jẹ́ ìlú ayé yẹn rú lọ́pọ̀ orí ayé yẹn náà lọ́nà míì kó wá pé méjì yóò wù wọ́n kán ti gbé ilẹ̀ ara wọn kán ti tara wọn lẹ̀ kán fi ṣe ìdáhùn lápùtàdà òfin kán fi tara wọn sílẹ̀ níwájú ọlọ kàkàtí àyíó fi wá jẹ wọ́n kí wọ́n kó ògbò tí wọ́n ní kó ṣe tó gbogbo ayé àwọn ni ní méjì wọn ò ní wọn ò ní gbogbo nǹkan jẹ̀mọ́ ilé mẹ́rin lọ kọ́ tí ò ṣe tọ́lọ́ ọkọ̀ mélòó ló lù tí ò ṣe tọ́lọ́ ṣùgbọ́n tó kó da ṣe àmà kí gbogbo tó orí kó ti gbogbo ilé ayé lọ kó ní ìlú ìjọ náà ẹ̀yà mẹ́ta ayé

ọlọ́wọ̀ bá ní gbogbo àwọn èèyàn wọ̀nyí wúlẹ̀ àríkàlá ohun tó ilẹ̀ ìta ọlọ́wọ̀ bá ní àwọn tá ń sọ yìí tó bá ti jọ náà látara tó wọ ògbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ìṣirò burú ní ó jẹ́ ti wọ́n jọ náà ọ̀nà tọ́lọ́ ó tó gbọ́ tí ó gbà ó sọ wọ́n yìí wọ́n ọlọ́run jà lè tó gbà ó ti sọ lójó sọ fún wa báwọn tí wọ́n gbọ́ tí wọ́n ò gbà Ọ̀nà tọ́lá wọn pàṣẹ sí ó jẹ́ wọn kò ní dùnmọ́ wọn ní níjọ́ náà. Kúmá tí ó sì tẹ̀lẹ̀ tí wọ́n náà mi wípé ìtọ́rọ wọn yóò kọ́gùn sínú ẹnìyàn ẹ̀dà náà. Ọlọ́wọ́ bá ní kí náwà almad ó náà ni ìdọ́ntẹ́ ọmọ sí kọ́ wá ṣe wípé ìjọba ti dí ọmọ gbàràbá ẹ̀sìn pẹ́ ti ṣe mẹ́jì lọ abẹ́ bẹ́ẹ̀ máa gbé jù bẹ́ẹ̀ ni bá ti ń bí àṣìyàmà bẹ́ẹ̀ kì rẹ̀ yọ́ máa rí rẹ̀ lẹ́nu ذلك رجل مذكور في الدنيا ومنسي يوم القيامة gbogbo ayé tó gbórúkọ ẹ láyé ọ̀hán wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n gbàgbé ẹ̀ lọ́gbọ̀n ìdé èèyàn bí yàn láti fi àmà nínú ló fi jẹ́ dé yàn ó náà fi ọwọ́ ìgbẹ̀nà fàmọ́ ń sọ ọ́ sí àárín náà Ọlọ́run bá ti gbogbo ẹni ta bá gbé jìnà sí náà tọ́rọ rẹ̀ ọjá sí mẹ́jọ orí àṣìyàmà. Láàájú pàṣẹ pé lámàrí ọmọ lámàrí máa lọ́nà àlìjẹ́nà. Ọlọ́run ló lójè rẹ̀ olójò rẹ̀. Kódò ó lè jẹ́ Tọ́lọ̀wọ̀n bá sọ wípé wọ́n tún sílẹ̀ àlìjánà máa lọ́nu àlìjánà. Ọjọ́ níwá àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n jèrè. Gbogbo táa ń pè lérè àṣeyọrí láyé bí tí ò bá ti ní tọ́lọ̀wọ̀n ọba nínú. Ọlọ́núbá mẹ́rẹ́ àyà tó dúníyà. Ọlọ́núbó gbogbo gbádùn ayé pátá ìtẹ́jẹ́ ni, àfẹ́ tà ní, àwa náà mọ̀. àfẹ́gbà ìtẹ̀jẹ́ mi gbogbo tí ń jẹ́ ayé pátá gbogbo ẹ̀ ló ní wàhálà gbogbo ẹ̀ ló nílà nínú ẹnu pá padà wá kú gan á kúrò gbádùn ní fẹ́ni tó ní nǹkan ó padà sílẹ̀ ilé tó ṣe wàhálà tó kọ́ ló owó wọ́n tún kọ́ ó bó sì tí ìfì ilẹ̀ ó padà tún ilé tó tún dáa jùlọ Pàmàlára tó tún lè ayé lámàtà olùgbòrú Bẹ́yìn ọba ti múra rẹ̀ ní sinmi láyé ìdàmú òdúpò olùgbèjà ayẹ́, ó máa lé, ó máa lé, ó lè bá. Ọlọ́ọ̀bá ní ẹni tó sórí rí a kìí fi ayé wọ́n ẹjọ́ bá wà àlìjọ́nà ló sórí rí ọlọ́kùnṣe bá lọ́wọ́ àlìjọ́nà bẹ́yẹ̀ bá ti wá gbé yẹ sẹ́ẹ̀kì yóò mọ kó yẹn ní ìdánu báyìí bá fẹ́ tìyàn ní tìfútì èyí ó pè yóò kọ́ṣọ́nà rẹ̀ lókùn ara bó ti wulẹ̀ kó à ń bá lọ náà ní èyí tá a fẹ́ lò bí ọ̀nà lànà yìí kò sì dínkù mọ́ àbí kò lé mú sí mọ́ ó ní àwọn sáré àti ìlò náà wa tó wá pa ìlú ẹ̀ ìta àlè tó sí ọ̀dájú ọ̀dẹ̀ ọ̀dájú lọ́yọ̀ ṣe ní fún àwọn tó bá ti di èyí lọ́wọ́ bá tẹ̀lé tàbára àti ẹlẹ́ wá kí n ìwọ́n tó ní lórí tí yẹ ẹ̀mì láyé tí ló fi dáa lórí kòtò lòrùn tó tó bẹ̀. ìwọ́n tó ní wọ́n tún tí yẹ ẹ̀mì láyé kí ló tún lé kiri kí ló fi dáa lórí kòtò lòrùn tó tó bẹ̀. ó yà bá tí wọ́n lọ èyí tó bá ti fà nínú láyé tó bá ti fẹ́ fà ó jùlẹ̀. èyí tó bá nípa àlàlùfà torípa bá níwájú dáńsà náà sí bákan náà dúdú yá ìwọ́n mẹ́ ìpín ìṣẹ́ láyé mọ́gàgbẹ́ ṣùgbọ́n tó bá ti fi lé ìpín ìtayé fẹ́ fà ọ́ jùlẹ̀ torí pé ẹjọ́ bá wà lè jẹ́ ìgbà olóso ilé olóráyé wá lẹ́ẹ̀kì mọ́ ara wọn tó mọ̀ tó máa yé wọn a mọ́ pọ̀ nítọ́lọ́ nítòjúmọ́ bọ́jọ́ bá dé gorí ọjọ́ tó ń dàgbà sí nítọ́lọ́ mọ́ pọ̀ ní ìgbésí ayé wọn wọ́n máa pọ̀ dín gànàgànà ayé wọ́n máa dínkù wọ́n máa jẹ́ nítọ́lọ wọ́n máa pọ̀ wọ́n máa jẹ́ nítọ́lọ wọ́n máa pọ̀ wọ́n máa láàmójú kúrò àwọn míì tí wọ́n jẹ́ lọ wọ̀ yá àjà fún èkíra wọn tẹ́lẹ̀ wọ́n máa ṣàtúnṣe wọ́n máa tọrọ àforíjì wọ́n máa lékún nínú ìmẹ̀ wọ́n máa lékún níbi títẹ̀ lítọ́ ọlọ́ tó bá ti gbọ́ wọ́n máa gbìyànjú àti lò ó ìtumọ̀ ẹ̀rọ alẹ́kẹ́yìtù àwọn tẹ́gbọ́n ṣùgbọ́n tó ń bẹ yóò máa le náà yóò máa le àdéjọ́ 70 years ọ̀fẹ́ di sẹ́nitọ̀ wọ́n ní ìfúnilé náà wọ́n ló burú kalẹ̀ fóònù àwọn ilé òkà náà àdìkájẹ́lẹ̀ ó ti fi seventy seventy five eighty onímọ̀ àlùmọ́sí á sí gbàgbàgbà wàlùkọ́bùrù tó ń do kùlhámẹ́lì àlùmọ́sí ikú jẹ́ ní ẹ̀yà sí gbàgbàgbà òjijì ní máa dé Sáré kẹrí ẹ, ó náà ni àpójítà kò ìṣẹ́ wa sí, ó dáa ni àti kò dáa ni. Ọlọ́ọ̀bá iná ìmọ̀ tẹ́lẹ̀ bí ìdàfẹ́ ìdàfẹ́ rò nàmí ní ó bá ní ìnà ohun àbẹ́rẹ́ يردون إلى عالم الغيب والشهادة وينبئكم بما jẹ́ kọ́ yẹ wa wípé ikú táyé fẹ́ gbọ́ yẹn, ó ń wá wá kiri nì. Òṣìṣẹ́ kan sílẹ̀ máa tí wá wá, ọlọ́ni ọ̀sọ̀ pé kò bí kò sí jọ́kẹ́ sílẹ̀ ń bọ́ ẹjọ́ èyí kọ́ ọlọ́run kò ìkan o ìbájẹ́ lọ́bá ti ká ò lé lọ fàínà òmùlà ìrí láyé kò dájú à ń tà ń wọ́n sùn náà ní pé yóò ti mọ láyé èyàn wà lọ fẹ́yàwó kò dájú ó lè bímọ ó pẹ́yìn ó kọlé láyé kò dájú èyàn lè má kọlé láyé ó sì lè kọlé pé kò tó jáde láyé ó padà tún di ilẹ̀ rẹ́ǹtì lábẹ́ àwọn tẹ́nàntì rẹ̀ irú rẹ̀ ti yẹ́lẹ̀ rí bàbá yìí ló kọ́ ilé bí yàrá mẹ́fà ó sì gbà àwọn èèyàn ló wá ara léwu nígbà wá ara lé wá nígbà tó bá kéjì ló máa kàrà òun òfin ló máa kàrà yẹn ṣe rẹ́ bí bọ́ọ̀sì kọ́tà ní owó bàbá lè gbé ọwá ní kú àbójú mẹ́ láńlọ́ọ̀dù àná ọ̀pàdà ti jẹ́nà kò sí kù lójú ayé ẹ̀ mo pe ò dájú akọ́ta ń pìyànjú ni àmọ́ ikú ó dájú. Ìrìnlẹ́rọ̀ wọn kọ́lẹ̀ bí تفرون منه فإنه ملاقيكم Nígbàtà ti wáyé yẹn ikú ti dájú lórí wa. Ta bá wá mọ̀ ẹ̀yẹ ọyẹ ká gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu, torí kútọ́ bá ti di wẹ́lẹ̀ ó pàlú. Ó bá ti di wẹ́lẹ̀ báyìí, ó tàn. Ìdí bí ó ṣe ṣẹlẹ̀ ló ṣe ń wí fún wáyé pípa wọn tó bá tẹ́sí tí wọ́n gbọ́ tí wọ́n lò ó àlìjẹ́nà ní tí wọ́n àwọn tí wọ́n gbọ́ tí wọ́n lò tí wọ́n ní kọ́lọ́wọ́ sọ wọ́n mú ti ẹ̀ àwọn ó ṣe kà wọn ọlọ́wọ́ bá nílò àwọn èèyàn bẹ́ẹ̀ oláríkàlà ń sú olùfisà ọ̀nà tó wọn ọlọ́run yóò gbé ìṣirò ṣẹ́ ìyẹn nìkan kọ́ lọ́wọ́ òmìnira ibi tí wọ́n padà jẹ́rí sí nínú nàjà annam wá wọnú nàjà annama àkókúrú ní jí ń gba ẹ̀mí tí kò lọ ayé kódà kó ṣe pé ọ̀padà wà jẹ́ kọ́kọ́ lọ tọ́ náwó alọ́lẹ́gbù abẹ́ aláṣùpárùn-ún ibi tá a gbadé ọlọ́pàá ìwà dáwù ọ̀rọ̀ bá ìrìn táàrìn ìṣe láàṣe tí ó fi tọ́ sí pé kákọ́ wọ nẹ́lẹ́ kábọ̀ wà jẹ́ náà ọlọ́run làwọn bẹ̀. ọlọ́run fi àánú rẹ bá wa lò nígbà tá à ń bẹ láyé fi àánú rẹ bá wa lò níjọ́ tá à bá jáde láyé fi àánú rẹ tí wọ́n lọ́mọ àlìjẹ́ náà mẹ́sẹ̀ wà náà. ẹ wá wo alukur'an àtàkọ́sùn àfílà ó ń bẹ láàrin àyà kan sáyà míì bí al-Qur'an bó ṣe ń bá ìkọ́ níbù l'ákìlà Qur'an ń bá l'ákà yẹ sọ̀rọ̀ ìkọ́ níbù nùbùs ó ń bá ẹ̀mí ìwá sọ̀rọ̀ wà ìkọ́ níbù ṣòro fílì Qur'an ń bá sọ̀rọ̀ jama bá lè gbọ́rọ̀ mẹ́lì ta gbọ́rọ̀ àlìjẹ́nà ẹ̀rú àlìjẹ́nà

ربنا أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو Ọlọ́ọ̀bá ní ta ń sọ fún ilẹ̀ kò lè mọ́ ibẹ̀ káwọn kan fẹ́ wọná, káwọn kan wà lè jẹ́ ní àtàbòsí ìjí kó wá náwọ́ sí lọ́jẹ́ ẹ̀ lọ́lọ́pàá yóò bá yín wa ní ọkọ̀ máa tí ẹ fẹ́ fi wọ́n wéra ọmọ ni àwọn tí wọ́n gbà tí wọ́n nímọ̀ tí wọ́n sì sínú sídọ̀ láti dà wípé ìgbàlàwọ̀

nítorí pé ẹni tó bá lójú méjèèjì tí ojú rẹ̀ kò fi rí agbára ọlọ́run afọ́jú ni olójú méjèèjì ó sì ń rámi ọlọ́run lójú ojúmọ́ òun ti bẹ̀ sí lọ́run òun ti bẹ̀ mọ́ lọ́run làwọn ọlọ́run ló yà wọn tètè rí ọlọ́run ní làwọn áyùnú láàyè ṣòro làyà ọlọ́run ní wọ́n ní ojú báyìí wọn ò gbójú náà rí hàn gbogbo ẹnikẹ́ni tó lójú tí ò fojú ríran pẹ̀lú gbogbo àmì ọlọ́run tó ń rí wọ̀nyí ó rí sọ́nà ó ó rí bá a wáyé kò tún sí lọ afọ́jú ọlọ́run gbogbo àwọn ènìyàn kébèrè àwọn aláìmòore ọlọ́run bá ní sẹ́ni tó pàpọ̀ ọlọ́run tó ẹran kò sí má mú kò sí má ṣe bí ẹran wùlárí kakáàlà ní àámbálẹ̀ ọgọ́lù sẹ̀dílá báyìí àdọ́lù ọlọ́wọ́ bá ní àwọn ènìyàn kan bẹ yẹkùnlúnà wà yàtàmàtàúnà yàtàmàtàúnà wà yàkùnlúnà kàmà tàkùnlù àrùn ويأكلون كما تأكل الأنعام والنار مثوى على صلاة محمد والذين كفروا يلبلوا Ọlọ́run ní ẹ̀rọ wọn tí ó gbọ́ lọ́wọ́ wa gbọ́ ẹranko lọ́pù wọn, àwọn kèfèrí, ẹ̀yìn náà ní wọn, wọ́n jẹ́ ìpò kan, jẹ́lẹ́dẹ̀ẹ́. bá lọ sí kí n gbà mí wọ́n fi kọ níbi tí ó parẹ́ rẹ̀ ẹ̀rọ ẹ̀jọ́ park ẹ̀rọ afọ́mù mùsùlùmí náà ọmọ park ọgbà ọlọ́mọ tí ilé ìwọ̀ ọgbẹ̀ ẹ̀rọ kí ló kí lọ́lọ́ dá fún tí ọ̀gá tí a jẹ ẹgbọ́n ó tún sọ níwájú ọlọ́mọ àwọn ọ̀rọ̀ bí ìgbẹ́ táwọn èèyàn ti sọ tó ṣe wípé pàtàkì sùkùmọ̀ kọ ọlọ́run à ń kọ́ bẹ́ẹ̀ sọ yẹn sílẹ̀ àkọsílẹ̀ ó tún sọ ìjọba níwájú ọlọ́run èèyàn kí lọ́jọ́ lẹ́dẹ̀ tí ìwà lọ́ka jẹ ọlọ́run ti ra wọn aláìgbàgbọ́ yẹn àwọn kan máa ń gbádùn ìjà wa ní wọ́n máa ń gbádùn ìjà gbogbo nǹkan jíjẹ gbogbo nǹkan mú mú mú ṣe jùlọ máa ń yànjẹ máa ń jí máa ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ àjẹ gbogbo nǹkan bá ti rí bí ẹran gbogbo ẹ̀lẹ́ ránjẹ́ oúnjẹ olóúnjẹ gbẹ́gbẹ́gbà ẹ̀rọ ọ̀kẹ́nubọ̀ ọlọ́wọ́ bá níbi ẹran ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń jẹ ọlọ́wọ́ níbi iná ni ó jẹ́ ibùdé sí wọn ilẹ̀ ni wọ́n mọ́súwá sàwá ìmáànà náà ni ibi tí wọ́n wọ̀ wà lórí àkìyàmù

ọlọ́ọ̀bí ẹranko ni wọ́n tẹ́ni tó wá mọ̀ pé àpọ̀lọ̀bí ní àmúra rí o nǹkan ọlọ́ni amẹ́jọ́ ìsìnkú jẹ́ nǹkan ọlọ́ni amẹ́jọ́ òní ṣe ìmúra yìí ọlọ́wọ̀ fẹ́ ìdímọ̀ra bẹ́ẹ̀ ní ìdí mú bí ọmọ mi ò níbi àwọn òmìnir bẹ́ẹ̀ táwọn tí wọ́n mọ́ sí tó nǹkan yẹn tí wọ́n ń lò ọlọ́wọ̀ bá ní sáwọn ẹlẹgbẹ́ ìwé ká mẹ́nu wà àmẹ́ Ọlọ́run jẹ ẹgbẹ́ẹ̀kọ́ àwọn yẹn àwọn tí wọ́n tẹra wọn bá sábẹ́ òfin ọlọ́n láyé. Bí wọ́n ṣe ga tó, wọn ò rí ọmọ mọ́ ga jù fún ọlọ́n lọ. Wọ́n tẹra wọn bá sábẹ́ òfin ọlọ́n. Ọlọ́run jẹ wáìrọ àwọn ènìyàn bẹ́ẹ̀ táwọn yẹn lẹ́fẹ́ ti wé kámẹ́nu wà àmà. Táwọn yẹn lẹ́fẹ́ ti wé àwọn tó ṣe wípé afọ́jú ni wọ́n, àyíwọ̀n àwọn kìfẹ́ yìí àwọn òwò àwọn wòrán àwọn ga ju òfin ọlọ́lọ́ ọlọ́ni ọmọ sí wọ́n wéra wọn ọlọ́ni tí mo ń sọ ikú yeye yí àwọn tó ní wọ́n bá pé nínú nílọ̀rọ̀ yìí ẹ̀bẹ̀dá kíkàrọ̀ ní ìkàjà máa dákùnlẹ̀ ìgbàgbà ọlọ́níkẹ́ ẹ̀rọ wípé bí ń ṣe bá àwọn olùgbàgbọ́ lò ní ṣe bá wọn pèbè ìlò ní ara wọn ìdí ẹ̀mà ẹ̀yà àrẹ̀bá aláàrin sáàtọ̀ yí àwọn tó lè yé àwọn tó lè ronú sí àwọn tó gbájọ́ lọ́pọ̀lọ́ pípé nínú yìí ìyẹn túnmọ̀ sí pé ẹni tó pín alkayisu ẹni tó pín lọ́pọ̀lọ́ tó ní làákàyè ó náà lẹ́ni tó rí pé yí ayé tó wà tó wà ní bọ́lọ́ ó wá kan òfin ọlọ́run ọba náà ó wá jìnà sí tọ́lọ́run ọba ọ̀fẹ́ ó wá tẹ̀ láti wọn lọ́wọ́ gbogbo tí ń jẹ́ gbádùn ayé agbúdọ̀ gbogbo ìwú ẹ̀ láti àṣìkò tàbí yẹ ń kọ́lé kó lè ràn mí lọ́wọ́ láti rí tọ́lọ́wọ́ bá ṣe láyé yẹ ń ra ọkọ̀ kó lè ràn mí lọ́wọ́ láti rí tọ́lọ́wọ́ bá ṣe láyé yẹ fi ń kọ́jẹ́ kí mọ́ bá jẹ́ àárọ̀ yẹ ń kàwé sí nípò tó ga kí jíjẹ mú níná kó lè rọrùn fún mi ìlérí tọ́lọ́wọ́ ṣe máa ní kúlọ̀ máa tó nìyẹn ṣùgbọ́n ẹ wá fi ayé ẹ̀ta àkọ́kọ́ ẹyọ lọ́lọ́ dúró bẹ́ẹ̀ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ Ọlọ́run bá ń sọ ìyá àwọn tó lọ́pọlọ nìkan ló lè yẹ́ tí wọ́n bá ti wọ́n onígbà kìyàmà àwọn ohun bá wípé tó wíyà kìyàmà àrẹ́rẹ́ òun ní lọ́nà ọlọ́mọ́kì wà lẹ́ni tí ó kábàmà yàwó mọ̀ yà ábùrù tọ́ mímù àlá yàtẹ̀yìn ẹ́ ọlọ́ni yá mẹ́rẹ ápùpọ̀ọ́lì mọ̀ aláyàdẹ́ ọlọ́nijọ́ nijọ́ náà gbogbo ya tí wọ́n kọ̀tọ̀ ọlọ́run náà Ọlọ́run ní níjọ́ náà àwọn ìwó gbé kàjẹ àtúntò ní gbé oní ẹ̀dẹ̀ bá mi lókè àmì ìbílẹ̀ káàmì dáadáa wọn. torí bá bá ti lè fi bẹ́ẹ̀ ló ó parí mi. ọ̀rọ̀ àtijọ́ ya àjò bọ́ọ̀lù mọ́hálà àyàdé ìdíjọ́ mi jọ́ náà sáwọn alábòsí nínú yín àwọn tí wọn náà ní ọmọ ọba láyé wọ́n fi kàjẹ níwájú ọ̀rọ̀ ah, ó mọ̀ sí o tóun tún fi ń tẹ̀lé lòmí tóun fi ń gbọ́rọ̀ tẹ́ lòmí lẹ́nu tóun gbọ́rọ̀ sáàmù ẹbí Yóò ní ọmọ ṣe o, ìbá sì mọ̀ bá mọ̀ mú lágbàjá lọ́rẹ̀ ayò. Lọ́pàá lẹ́yìn ìgbà bí wọ́n ti sọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún mi èmi náà fẹ́ lò ṣùgbọ́n lámọ́ ní kọ́sẹ́kà trend mi ní ojú ńlá Jẹ́fẹ́ ọ̀rẹ́ tí ó bá kó bá wa rámi kìí á máa kányẹ̀ ojú ẹ̀ láyé kó máa kó gbélẹ̀. Ẹni tó ń bá rìn tó ìpínlẹ̀ bá ti ọjọ́ jáde òjìjì ń gbẹ́rẹ̀. Òjìjì ń dín, àtìgbà tó ti bá ìrìnàlùfẹ̀ ìrìnàlùfẹ̀

lẹ́mú àtàbẹ̀ àwọn external influence kan ní òṣèṣe lórí àwọn kọ̀lùkù ní ìrìnàjẹ́ bá gbogbo mú ìṣẹ́gbọ́n ní àwọn àgbò àgbà àti tẹ́sẹ̀lú kàwé náà ẹ̀mọ̀ tí kẹwàá ní kàwé ní ìrìnàjẹ́ ṣetán orí ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ lọ́lẹ̀ bóòlù tó ń ṣe wẹ́jọ mẹ́ta bóòlù tó ń ṣe pé ní ọ̀pọ̀ wá ètò ọ̀kàwé náà gbogbo àwọn bá ẹ̀ tó ní lẹ́sẹ̀ wà á dúró àpá sáwọ́nì Wàdúrí àpàṣọ ìlàtàtùmà aláwò kẹlìmà. Wàdúrí àpàṣọ là كفار ومقتتل ولا تجد Àfáàní wa tí a kà ìgbogbo ọ̀rẹ́ burú jìnà sí wọn ẹlùmí ìfẹ́ ti tọrọ àwọn tí ń bá rìn ló kó bá ó lè jọ rẹ̀ ti jẹ́ ó rẹ̀ àdúgbò ó lè jẹ́ nínú fámílì. Láàrín tí wọ́n ń sọ ẹ mẹ́jẹ̀ sígbó tí wọ́n ń sọ Wọ́n lára tó ń ṣe ẹgbẹ̀rẹ̀ lára. ولا تطع كل أفاك ومقتتل ولا تطع كل أفاك ومقتتل Gbogbo ẹnikẹ́ni tó bá ti rẹ̀ láyá kàkìyàmà yóò tẹ́ta ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́bí skúù tí wọ́n lọ ọjọ́ ti rẹ̀ àbúyà. Àyíká àwọn ọmọ àwọn òbí ń bẹ nínú ilé wọn ò mọ̀ nǹkan náà. Láàárọ̀ bá ní ó kùra wọn lọ ẹ̀yà pátá ń bẹ nínú odò àtàwọn ọmọkùnrin àtàwọn ọmọbìnrin wọ́n mọ̀ ńlá àlàjá ara wọn níbẹ̀ ní òwò ọmọlá Bẹ́ẹ̀ká ọmọ ẹ bá fẹ́ lè bàbá wọn ò ní pàdé ẹ̀hànà ọmọ ní tó kọ́ wọn nípa púpọ̀. O sì kọ́ ọmọ rẹ nílé kó ìṣerú àwọn ọmọ yìí ni òkú lọ bá wọn ni ìṣerú àwọn ọmọ yìí ó takò ẹ̀kọ́ tó pè mí nínú ilé ṣùgbọ́n yìí òbí jẹ́ ráàyè fún ọlẹ́kọ̀ọ́ yìí àgbègbè àyíkó ilé ìlú ni wọ́n ti kọ́ gbogbo ẹ̀ èyí tó yẹ kí wọ́n kọ́ nu ilé àá fún wọn ọmọ yìí wọn á ní lè ṣe tẹ̀lé yìí kò ní lè tàgá yẹn rí ta ni mo lè bá rìn ta ni mi ò lè bá rìn irú ilé ìlú mẹlẹgbẹ tí wọ́n ti. wọ́n lọ sí ilé tó lọ́wọ́ àwọn àti ẹ̀kọ́ ولا تدركن Gẹ́gẹ́ bí ni ó ṣe jẹ́ ìhófìlà lọ́wọ́ ṣe dánù, àkọ́kọ́ ọkọ́kọ́ mójútó ẹ̀mí ẹ̀, wàhárí bí náfsà, wàhárí bí náfsà wọ́n ná áhá sáwà yẹ́ta ha, wàhárí bí náfsà wọ́n ná áhá sáwà yẹ́ta ha, wà náfsù tàhúwà lẹ̀bí yẹ́lẹ̀ ونفسك ما تجد لهم من الزلل وعالمين قدرا وعالمين قدرا والنعام وايتها وعالمين قدرا والنعام وايتها والنعام وايتها والنفس والذي يدعو إلى السلام والنفس والذي يدعو إلى السلام Ìlàmù bọ̀ wà lẹ́kọ̀ọ́ púpọ̀. Àwọn àfá wọ́n ti ṣàlàyé fún wa, ó kù sọ́wọ́ kó wá, wọ́n sọ lọ́rọ̀, wọ́n gbé kalẹ̀ bí èrì kó lè lè wa. Tàbá láwùjọ bàjẹ́ àwùjọ bàjẹ́, ìsìláàmù ti fún wa ní ìgbà fi là àwùjọ ọmọ àbàjẹ́ náà ni ọlọ́run ìpàdé tó gbogbo ẹ̀ ó mọ̀ dá tàbí fún káàkiri tàbí fún mú mi yóò máa wà bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tó wá fẹ́ là wà á rí mi náà fà ṣó ẹ̀mí ẹ̀. wọ́n tó ra rẹ̀ gbìyànjú láti fi kọ̀ǹtírẹ̀ ní ara rẹ̀. afẹ́ fún àyàn lọ sí tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ èèyàn lè ní ó gbèrè ní èèyàn padà Ọ̀pọ̀ láàrín lẹ́nìfẹ́ náà bà wá sí ẹgbẹ̀rẹ̀ padà ọ̀pọ̀lọpọ̀ yìí obìnrin nínú ilé àdáwò bá ń bẹ láyé lè. Ìwọ tó ìyàwó nínú ilé ti ṣe àwòjẹ nìkan mọ́ social media ti dá wàhálà lẹ̀. Obìnrin ó máa bẹ ní gúrùpù. Ọkọ lòsì ní mà bọ́kọ̀ rẹ̀ bá ti bẹ ní gúrùpù gan-an lórúkọ́kọ̀ rẹ̀ bá sì mẹ̀ náà kò ní gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu in táwọn tó ń bẹ ní gúrùpù yẹn ń sọ orí ọmọ jẹ àwọn obìnrin ibú àwọn obìnrin táwọn òdélé ọkọ àwọn obìnrin tọ́lọ̀ wọn bá bínú sí kò fúrú sí philosophical theory ẹ̀rọ ilẹ̀ destructive theory home destroyer ẹ̀rọ ilẹ̀ ẹwà àwọn ọgbọ́ wípé obìnrin sọ wípé nínú táwọn náà ọkọ̀ nígbòlẹ̀ ti mà yẹ nínú táwọn náà olùgbé tí obìnrin bá jẹ́yàwó kejì tó bá fẹ́ ṣe mọ́síná kó mọ́ gbà níyàn pé òun nífẹ̀ẹ́ ọkùnrin yẹn àbọ̀kùnrin yẹn ló fẹ́ kọ́mọ́ bá nà rẹ̀ ọkùnrin bá ló gbé bí ìsìn ẹ̀ka. pé sọ́dà tó bá ti pè sí ẹ̀ báyẹn pé kì í ṣe pé fẹ́ràn nǹkan kó má lọ lọ́dọ̀ torí pé o fẹ́ lọ jáde ìyàwó oníyàwó ni. èso ìpìlẹ̀ ọkọ ara ìyàwó àkọ́kọ́ yẹn ló wà ìmùdọ́ọ̀sì lé ìyọ́ ẹni tó obìnrin ẹ̀dá wá ní ń bá ọkọ ẹ̀ lò tọ́kọ́ bá ti pọ̀ tó fẹ́ràn òun tẹ́lẹ̀ ó fẹ́ràn rẹ̀ ó fẹ́ràn òun dájú píríncìpù ah, ọkọ̀ píríncìpù wo nìyẹn ìyẹn lọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ń ṣe lé ní jàmá pláfọ́ọ̀mù oníyàwó kan ń bẹ tó ní mọ́sílẹ̀ ń bẹ tó ní tùlágbá ń bẹ olóògbà àbẹ̀ tí ọlá àkọ́kọ́ bọ́bá kéèkì wọ ní sùlámà lọ́jọ́ ìrìnàjò pẹ̀lú bọ́ wọn lọ́dọ̀ sí dára ẹwọ tí tó rí àṣà sí ayọ kẹ bá sọ ọmọ bí ẹ mọ̀ pé kí ló wá ní ogún ní ọmọ mùsùlùmí ẹlẹ́yà rúùpù tó lè lórí ohun tí wọ́n sọ káàkiri fún ìyá ń bẹ̀ kò ní music lọ kò ní pornographic bá bára wọn sùn ọmọ mùsùlùmí ó sì sọ káàkiri sílẹ̀ yóò wà ní ogún wọ́n wà fi kóòlù àwọn páàsọ̀ọ̀dù kan wọ́n fi sí pọ́lápá fún ẹ̀lọ́wọ́ wọn ò lè bẹ́ẹ̀ ṣùgbọ́n àmà ń sọ fún wípé kò ní tó pàtìrí ẹni láyé tó bóòlù náà bá ti ní àdínkùtù bóòlù ti líìtì kò ní líìtì tó bá dúpọ́ sáwọn tó mọ̀ sí mọ bóòlù wọ́n ó rìn sí gbogbo tó tó fi líìtì mọ́kù láti lọ sáàtì tó ń ṣe láyé láyé láti sí lọ bóòlù ó kò gbẹ̀ jáde fún ọ kò lọ wọ́n fi ní gbogbo òjò ọdún tó bá mi bó ṣe ń tẹ̀lé ẹ̀yẹ ọkọ̀kọ́ ní ìlú kan náà kó tó débi sí lọ ló ti wá káàrún fóònù wa pa ayé jẹ́ ó bọ̀ nà jẹ́ òbí mi àjọ pé ah, mo fẹ́ tún ọmọ mi nú fẹ́ dunú wà lọ ra àìkú ọmọbìnrin ìgbèrè lọ ọmọdé ìsinmi oríṣiríṣi group lọ hajj ara wọn gbogbo ẹ wọn sọ gbàdọ́gà padà bẹ́ mọ́mọ̀ láàrin oṣù méjì kì sọmọ rẹ̀ mọ́ torí fáwọn tó lè fún àwọn yóò sí nàìjíríà ó sì wà ní gúrùfù bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan yẹn náà ìdánu èṣù ló ń gbùgbà mi rẹ̀ lọ́wọ́ tó bá ti wá wulẹ̀ ká yóò ló wá áàrẹ mi ń náà gbà ẹjẹ́ kọ̀ǹtẹ̀ ẹ bá fẹ́ máa ẹ bá fẹ́ kó dàmú psychological imbalance ẹ bá bá ìgbéga ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dọ́ sí ẹ má nà ó ẹ má gbèsè bá ẹgbà fòlù a bí pé yóò fún mi ní ẹgbẹ́ sánú ẹgbẹ́ sánú a ṣé ìgbà tí ò sí fóònù tó gbá yé mi kákà gbà lọ́wọ́ rẹ mọ́sẹ̀ tán wọ́n náà fi bá dùn àwọn òpè mi lọ́kùnrin lọ́kùn kí ló fi tó bẹ́ẹ̀ àwọn àlèríra wa kò tó àlékòó tó ara wa náà káàkiri ẹ̀rù ṣéèkì lẹ́ẹ̀sán mú ìdí ọ̀sẹ̀ kan kápá fún wọn káwọn báyìí báyìí yóò parẹ́ àfààní wà á rí mi nà ń sàwà ń ná àágà wà ẹ̀ kà á. Ó yẹ kó ní kọ̀ǹtẹ́ẹ̀ ní ara rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ní kọ̀ǹtẹ́ẹ̀ ní àìní Wọ́n ti ṣe rí ẹ̀mí wa jẹ rí ẹ gbogbo tí ó jẹ ká jẹ lọ mímọ́ wu ẹ̀mí. Wà náà fún àmàrà tó ń rí sórí kọ́ lálànà. Wọ́n kò lọ́kọ̀ọ́lá ìpínfà ọ̀sọ̀rọ̀ àládàkàrí. وكل ملائك فاطر على دخلي والنظم أمر طول بالسوء méjì ẹrẹ́ mi wa gbọ́tọ́lọ̀ ọ̀fẹ́ yẹn ní mọ́ ọgbù ẹ̀ ní ṣe àjájọ́ àrùn ọ̀rùn gbọ́lọ̀ bá ní ẹmọ́ mú kí ẹni ọ̀sọ̀ gbogbo ìgbésẹ̀ gbọ́lọ̀ ta sọ wípé ẹ̀nà mú yí ẹ̀nà ẹ̀sọ̀ gbogbo lẹ́lá ògbẹ́ yẹn gbọ́lọ̀ bá ní ẹmọ́ ṣe kù náà ẹ̀nà ẹ̀sọ̀ gbogbo yé délẹ̀ kan náà wàdásù àmọ́rọ̀ fún ẹ̀mí àmọ́ pààyàn láṣẹ yóò pàtàkì ọ̀rọ̀ ìgbà owó olùgbà nígbà ọba ti gbà á tán ẹ̀ka náà ni òní ṣùgbọ́n mọ́. rọ́pò olùpàdà èsì ìfàhàrà rọ́pò olùpàdà èsì ìfàhàrà Aláṣẹ lọ́ọ̀nù wa àgbérí ti sóòlúwa ẹ̀mí wa. Kílẹ̀ tí tó fi rí bẹ́ẹ̀, àpótí ìjókò ṣètọ́ tó ń bẹ lára wa nínú ọkàn wa náà. Ṣètọ́ ní ìjókò sórí wa, ìjókò sórí wa nínú ọkàn wa ní máa jókò sí. Torí ogun bẹ́ẹ̀ ni ó bá ṣe láyé èrò lè ní ọ̀kọ̀ọ̀kọ̀ kò tó ṣe. Níbi tá a ti ń ròyìn kan yẹn náà lọ́kàn, ibẹ̀ ni túmọ̀ jókò sí. Ẹ ṣọ́ra, fẹ́ṣù, lérí gbígba kọ́kọ́rọ́ ọkàn yín ẹmọ́ bí ṣe kọ́kọ́rọ́ ẹgbẹ̀rún láti lè kọ̀ǹtó ara yín bẹ́ẹ̀ bá ti lè wá mórí bọ́ láti lè kọ̀ǹtó ẹ̀mí ara ẹ̀yàn ibi tó kù sí náà ẹ̀mí nígbè wá ní orí àpàdà ọ̀rìnà ẹlẹ́ẹ̀kejì ń báwọn ẹ̀mí àwọn ẹ̀mí ọmọ bá ní bẹ́ẹ̀ bá ti lè kọ́ ولا تطع كل أفعال ومبتدل ولا تطع كل Lẹ́yìn ọba ti lè bọ́ níbi ẹ̀yìn èèyàn tí wọ́n àwọn tí èyí máa bá rìn, àwọn tí èyí máa bá tò fún lójúkùkù. Wọ́n wà tẹ́ta àwọn wo ló máa báyìí. Àwọn wo ló máa ràn ọ́ lọ́wọ́ láti rí dé ìtàbílìtì rẹ̀. Bí i àbájú ló ń bẹ́ mi burú rìn, kò sí bó ṣe wúlẹ̀ gbọ́ kẹ́kọ̀ọ́ fún ẹni rẹ̀ tó wọ́n padà pa. Bá kẹ́kọ̀ọ́ àwọn ọmọ Nítorí káfẹ́ ni ti rìn yẹn, ayé pàṣẹ bọ́mọ bá ń bẹ nílé ìwé wọ́n ní àbọ̀ ibi gender discrimination ọkùnrin àti obìnrin bẹ́ẹ̀ jọmọ ẹjọ́ òpapọ̀ public school ẹwọ̀n náà bóòlù ẹ̀mí ti fẹ́ náà wọ́n lè yọ ọjọ́ ọjọ́ òpapọ̀ offense ni crime ni gender discrimination lẹ́sìn máa sọ pé ọkùnrin àti obìnrin ọ̀dọ́ ilé ìdílé mọ̀ fún ni wọ́n dà wá ìfẹ́ sí ní male toilet and female toilet kọ̀yẹ́ kó wà ṣe é rí sùn ìgbà táwọn àgbẹ̀ ní ta tó kéré jù báyìí lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní bẹ́ẹ̀ akànwọlé primary school lọ́dún yẹn wọ́n bá ní ọkùnrin kan obìnrin kan ah, àbúrò ló ti jẹ́ kọ̀ǹpútà àtàkù wọ́n bẹ̀ mú ní bẹ́ẹ̀ títí àgádá kan ọkùnrin kan kan ẹ wá máa wo fífẹ́ra ọ lọ ìtọ́ wá ń rí ó ń èrí ó ń jẹ́ nira nígbà tó bá bí ọdún ẹwọ mítírà èyí ó kọ àlàbò ó gbúdọ̀ kí í ṣe pé ẹ̀sìn ló ṣe wa sí wà síbẹ̀ at natural instinct pẹ̀lú sẹ́ríà téèyàn láti inú ilé wá o wọ́n lè ka ìwé papọ̀ tó bá bí ọjà kò kọjá ó jẹ ìyàláyà ẹ̀. Wọ́n lò lọ́wọ́ sọ́ọ̀rì náà tẹ̀síwájú àwọn ọmọ ẹ̀yìn. Ìjọba ẹ̀ bá dẹ́rù ẹ̀wò lé mi, àwọn ọmọ ìlú ṣébọ̀ ló ń tẹ̀lé àwọn ọmọdé ara ń sọ dáńgọ ọdún ní ọmọ kékeré ọmọ ní fún àjẹ́ sùn ọmọ bí òsì lọ́mú láyà wọn lọ rẹ̀ lóṣù ní òògùn pẹ̀lú ọkùnrin òbí ti rẹ̀ nínú ní ẹnà fún ìnáwó àwọn ọmọ ìṣòwò sórí wọ́n sórí wọ́n sórí wọ́n Ẹ̀fọ́ alẹ́ àkópọ̀, oníkàlùkù ọ̀pàdà mọ́bí lóyìn ẹni pé èdè báyìí kan sún bó wá ní oṣù tiẹ̀ yóò lè dìbò yìí wá pẹ̀lẹ́ òun èyí dáwọ́ ikú kó wá tó bọ́ ló ń kálukú jẹ ẹni tó ti kọ̀ tí ò bọ́ apájúlẹ̀ ẹni ṣàbá ẹni ọ̀dọ́ ẹni tí ò bá gbọ́ fún ìbáyàn pé ya yẹ tí ò bá ní ọmọ ẹ̀mọ́pàá ọmọ ọmọ ọmọ ọmọ tó bá dà tó pápá rẹ̀ tó kálukú wáyé ayé jẹ

Wọ́n náà máa ṣe báwọn tó bá ń jíè báwọn tó mọ̀ ló bá rí. Ìlú ẹ̀rù ilé ẹ̀kọ́ wo ló ń lọ? Pàálẹ̀ ìlú àkọ́kọ́ dájà ní irú àdúgbò wo ló ń gbé. Àwọn tọ́kọ bá wú nínú ìlọ́gbọ́n kan bá ṣe gbọ́ fẹ́ gbalé torí pé ó wà jípà ó wà lọ gbalé ṣọ́ọ̀bù mẹ́ta ló bẹ níwájú ilé yẹn ìkan ilé ajẹ́wó ìkan àwọn tó gbogbo bẹ̀ ìkẹta àwọn búlù ọwà bẹ̀ ọwà arúgbó ilé yẹn ó wà sókè ìwọ àtọmọ àti abẹbẹlẹ wa ń gbé bọ bá kọ sí láàárọ̀ kó tó jáde ní báyìí obìnrin náà kọ ní àbẹ́yìí lọ́wọ́ pátá sí rẹ̀ pẹ̀lú ewu lẹ́jọ́ pàdé pàdé ó wá ń rí bẹ́ẹ̀ lójoojúmọ́ àwọn ọmọ rẹ̀ ń rí bẹ́ẹ̀ lójoojúmọ́ wá ní àpàdà ìná tẹ́sùmá wá ṣe pé ìyẹn ná jọmọ́ láti lè pìrìmẹ́ǹtì ẹni ara ìyàtọ̀ mẹ́yìn nínú nǹkan yẹn tó pọ̀ ọwá sọ ilé ní tó nínú èmi jọmọ́ èlò lòun ó wá jẹ́ 33 lọ gba 33 Olùkọ́ ìtọ́mà rẹ̀ bá bọ̀ ara bó látara lè mú jẹ ẹgbẹ́ yẹn ní bílíọ̀nù ó lè mọ́ tún ṣe mọ́. Ó lè mọ́ lè tún ṣe mọ́ wà ní àpàtàn ìlàdàtùmà aláwọ̀ kẹ́lìmá

ربك من ولا báyìí táwọn fámílì ní wọ́n lè là àwọn ìlúgbà ń bẹ lè fi bá gbé wì náà. Ara wọn èèyàn bí bẹ́ẹ̀ lè lọ́mọ kọmọ wá Nàìjíríà àbúkà àwọn ìlú kẹta ẹ̀tí wọ́n dáa padà sílé gbogbo àwọn nǹkan wọ̀nyí ojúṣe òbí mi tó gbogbo bá bàjẹ́ tán kì í ṣe é túnṣe máa wà láti lè kún láàfà Bàbá ti ń ṣàdúwà ká máa jíjẹ́tọ̀ bákanáwò bá wá ṣẹlẹ̀ ní ẹbá bá rẹ̀ láwọn àwùjọ tó kù díẹ̀ káàkiri mọ́fà ọmọ rẹ̀ lẹ̀ mọ́kànlẹ́rùn lẹ̀ bọ́bá rẹ̀ kàtà bí ẹgbẹ́ bóòlù tó tó àdúgbò tó bí olùbádùgbò rẹ̀ kù díẹ̀ káàkiri òfin lágbára láti lè kúrò mẹ́ wá mú sáwọn ọmọ rẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ wà àwọn àdúgbò tá a gbé lábá dárúkọ rẹ̀ àwọn yóò tó fi ìdá lálẹ́ kàràdà ọ̀pọ̀lọpọ̀ àdúgbò tá a gbé káàdà gbàjú nínú yìí àmọ́ gbójúmìlẹ̀ mọ́ orí tó àlọ́rẹ̀ àlọ́rẹ̀ gbójúmìlẹ̀ fún mọ́ ìbílẹ̀ tẹ́lẹ̀ ẹ̀lú báwọn láìlẹ̀ kódà ẹ̀ẹ̀kúdọ̀ só èdè ẹ̀ẹ̀kúdọ̀ gbọ́ ọdún ìjẹ́jú máa kí ló pa ń bọ̀ kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń ṣe kí ló ní kò mú wá ìbéèrè bíi mẹ́wàá lẹ́ẹ̀kan náà àwọn ẹ̀kọ́kọ́lọ́pọ̀ ẹ̀ka fún sí ẹ̀rọ ọlọ́mọlọ́pàá láti bẹ̀rẹ̀ láti wọ́n ń ṣe lẹ́yìn nílé àwọn ọláńlé gbogbo àwọn ọmọ àdúgbò náà ni wọ́n lè náà fẹ́ lọ ọlọ́pọ̀ bá ti dára báwọn tí wọ́n lúwa lè mọ́ ọbẹ̀rẹ̀ pé kí ni kókó iṣẹ́ tó sọ́lọ̀ síbẹ̀ jẹ́ mọ̀ pípọ́ ilẹ̀ ní lágbára kí ni kókó pẹ̀lú tó wà sí rẹ̀ nǹkan ìlú tó kò sọ ẹ̀bọ̀ sílẹ̀ lẹ́kan bóò sí ń bẹ̀ wọ́n ti fẹ́fẹ́ sí wọ́n wà nígbẹ̀ ìpàdé ẹ̀jọ́ náà òkè títẹ̀ kò sí lè gbé lónìí ẹ̀ kò sí lè gbé mẹ́rin kò sí wà lọ gbé síra lọ jó ìlé gbé lọ gbé kò kódà èyí tó tún wá jẹ́ pé ẹnìkan mẹ́pọ̀lá wọ́n ń ṣe àkíkọ̀ wọ́n ti àkíkọ̀ ìlúdà bí ní ọmọ lọ́pẹ́ kò sí ìwọ̀n àpá àtúntò ìpọ̀ rárá sí ẹgbà àwọn ọmọ náà ṣe gbogbo ọmọ kan kí ni iṣẹ́ ti ẹ lọ́gbẹ̀rẹ̀ sílẹ̀ orílẹ̀ mọ́wọ̀ wọ́n bá wọn mọ̀ ìjọba nǹkan bí wà tó wà mọ́ ìbò tó ìdí àsìkò yẹn lọ gbé rẹ̀ àdínkù gbé síra ẹ̀ kí kọ́ ìmọ̀kàtà so látàkì lè prevent torí pé tí gbogbo ẹ̀ bá ti di wọ́lú kọlù níbi lẹ́nu lẹ́nu ìgbà yẹn òun ó plé ọmọ òwe ìfẹ́ dàgbà gbogbo orí tí wọn wọ́n plé gbogbo ẹ̀ àwọn ẹ̀sùn tó lọ́mbà náà tábà parí àtúbọ̀ láàárọ̀ gbogbo rẹ̀ lẹ́ ọ̀sán wọ́n fi jó sí mọ́bí ìlú pé ó ẹ̀ ní ṣe prevent ẹ̀ bá ti lọ ẹ̀ ẹ̀ free láwọn sáfẹ́fẹ́ free nọ́mbẹ̀ àkíkọ̀ yẹ kẹ́ lọ fi di àárọ̀ ṣùgbọ́n ojú wọ̀ nítorí

ó sì yẹ kó ti gbé tọ́wọ́ bá rí pé bàbá ń wa agbo tó tó bá lọ jáde yóò mọ̀ sí ìkàrà ńlá ni yóò sì lè mọ̀ lọ́gbà ah, wọ́n sì mọ̀ bàbá sì mọ̀ lé gbogbo àwọn ọmọdé àgbẹ̀míta ni abáàdì ẹ̀sùn fẹ́ ẹ̀jẹ̀ kọ́ ni kò sáfúrú láyé ọ̀nà ìkàkùn dáwọ̀ wà kàmúlù láwọn ọmọ wa ẹkún tó burú jù lẹ̀ fún alẹ́ bàbá òní ṣe wàhálà kan mọ́ òní ṣe dààmú kankan mọ́ gbogbo tó wá fàárọ̀ sí pátá ọwádìí bàbá ọlọ́kọ́ mọ́ tuntun abẹ́ wà láàbò bẹ̀rẹ̀ kó ìlà àbàrẹ́ ọ̀tún ó jáde ní wà láàbò bẹ̀rẹ̀ kó ìlà àbàrẹ́ ọ̀tún ó jáde ní. yàrá bá a ṣe kankan sábà ilẹ̀ firi pọ̀ wọ́n lè ní ìjókòó náà. ìjẹ́ òlẹ̀ gbẹ́nà bí ìlú ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀sán bá jókòó báyìí jókòó ẹ̀ síbẹ̀ yìí mo fẹ́ ṣe máa ṣe tó fẹ́ sílẹ̀ àti èkó dáńsì láti pèsè lórí pèsè àbá ti wà á yẹ ibi àgbé ibi tó lágbára ni ibi tó lágbára ni tí wọ́n bá ń ti àwọn àdúgbò tó ṣe wípé bọ́bá bá dápà àdúgbò mi èèyàn fà ibẹ̀ náà bí wá sí ibẹ̀ lágbàgbà jù àmọ́ kò sáyè láti àgbọ̀ gbogbo àwọn bá padà wáyà fúyà lẹ́nu tí wọ́n padà di 419 pẹ̀lú wọn náà àjọ sí rí ní kékeré kàbí ṣùgbọ́n wọ́n máa jọ fún ẹ̀ẹ́sọ́ra yìí ẹ̀yàtọ̀ síra ẹ̀ẹ́sọ́ra sí tó múlò pa yín pọ̀ kò sí nǹkan kan tẹ́ ẹ̀jọ́ fẹ́ẹ́ papọ̀ kódà nígbà bẹ ẹgbẹ́ tẹ́lẹ̀ ní bá wá ẹran nígbà ẹjọ́ wọn ìwọ̀n kò ń béèrè lámọ̀ yìí bí ẹ̀kọ́ ọmọ ilé ìgbà fún ìwọ́ bẹ́yà ọgbẹ́ ìgbà kankan lọ́wọ́ ẹ̀ bẹ́yà ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ àbí kankan wà lọ́wọ́ ẹ̀ ẹwà wà lẹ́lẹ́ olùwà lọ́jọ́ àbá mọ̀bẹ́rì yàgbàjá àbò kílòwú mọ̀bẹ́rì lọ́nà kílòwú yàgbó yóò máa súnmọ́ bíọ́là káàbà bá mọ́ èyí sọmọ ilé ìkéwò kó dàbí ilé ìlú ní o àbò òyìnbó tó bá ti wà ní ìkéwò pẹ̀lú àbẹ̀rẹ̀ wọn ò fi dájọ́ mi kò tó wá bẹ̀rẹ̀ lẹ́lẹ́kéwò àti gbogbo àwọn nǹkan àtúnrí ní. Àdúgbò tí wọ́n fi wá títà lọ́rẹ̀ ńbẹ̀, ibi tí wọ́n fi wá títà lọ́rẹ̀ kàkà. Àwọn tọ́sù fi wà wọ́n ńlá wọ́n láwù ìdílẹ̀ wọ́n wò wọ́n rí wípé bùkátà sábàbí ló sún àwọn débìí àwọn gbọ́dọ̀ lágbèrè gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó dọ́gba pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn ìgbà mi ń jẹ ibi táàtì gbọ́ ara wa àní rọ́gbọ́n dábì tó bá wá níbẹ̀ kámójútónú lé wa kámójútónú lé wa àwọn olọmọ wa ń bá rìn ọmọ èyí pẹ́ yàyàkúyà tó bá ti dìré nígbà ìpínlẹ̀ ayẹ̀ṣà àná ọlọ́run àbí aláṣọ àwọn ọ̀tá ara ọmọdé ta ní

bọ́lọ̀ ṣe wá sọ àlìjọ́nà ẹlọ́wọ́ fẹ́ sọ àwọn ẹgbẹ́ kan tàbá lè mórí tó tàbá lè máa ṣe pẹ̀lú àníyàn sọ ọlọ́run pa fífẹ́ láti ọlọ́run yóò gbọ́ wà lẹ́nà nínú àyà tá a padà máa kà bí iṣẹ́ bí méje lọ́lọ́sọ̀ ṣe bẹ́ẹ̀ bá lè mórí tó dáadáa ẹlọ́mọ àlìjọ́nà ọlọ́mọdé ọlọ́mọ àlìjọ́nà pẹ̀lú ìwọ̀n ọlọ́run tó bá tọ̀nà àmọ́ kan ààyà torí pa àdìgbọ́rọ̀ àlìjọ́nà àdìgbọ́n pa rẹ̀ ẹ̀mí náà ti fà ó wù kí láàmú ọlọ́run wá fi wálẹ̀ lásán kó wá tó ṣàlàyé gbogbo nǹkan yìí náà ọlọ́run fi ń ní àwíjàre ilé wa lórí mi kọ́ máa jọ́ bí àti àmà máa fọ́ ẹni ìmọ̀ sí ìmọ̀ ó ṣe mọ̀ ṣe bá sọ ṣe bó ṣàlàyé ẹ̀ náà kọ́ náà gbogbo ẹ̀rọ máa jọ ọlá rẹ̀ dá kọ́mọ́jà fún wa ní rẹ̀ eléyìí tí a tún lè ní ọlọ́run tó ṣe wá láǹfààní yóò jẹ́ sábàbí àtúnṣe fún wa àwa àti àwọn ará ilé wa àtàwọn ọmọ wa àtàwọn ọmọdé wa àti orílẹ̀-èdè wa عبد الله tí a برحمته يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت حفظك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته gẹ́gẹ́ bí ṣe wa iṣẹ́ nọ́sìlì wa tó abdullahi subhanahu wa ta'ala ọmọ ti bàrà yọrí ẹ̀ kó sì ti ká fi ìlú fún àti àlàáfíà kó sì ká fi lò ó kó sì mọ́kànlá mẹ́jìkì náà ní ààyè ìmọ́lẹ̀ kó mọ̀ sí ní ààyè òkùnkùn kó sì ní kábàbí olórí ayé àtàkì àmọ̀ gbogbo ẹ̀mọ̀ kan wa rahmatu ya ahmed rahman àkáǹtì tẹ̀sí wa gbogbo ẹni ló fẹ́ jáde sí ọlọ́run náà òun náà ní zero five one nine nine three four four five nine GT Bank zero five one nine nine three four four five nine GT Bank Darussunnah Islamic Foundation North sọ̀tọ́rọ̀ ọba tí ó ti ṣẹ̀kọ́ aláṣẹ. Bákan náà, ìṣàlàyé fún wa pé àwọn ọmọ ya wa tí à ń gba ìṣọ́ra àánú fún a ní ẹ máa ṣe láyà pẹ̀lú gbọ́ ọlọ́run tó yẹ pé a fi sórí àwọn platform lóríṣiríṣi àwọn gbòòrò gbogbo ìtọ́lọ́ba fún wa ní ìkápá láti fún àwọn ọmọ ìyá wa náà lọ́wọ́ pẹ̀lú ògbó ọlọ́run láti ọ̀la lọ àkáǹtì yẹn ó máa rẹ́jù tó a tún pé àwọn àkáǹtì yẹn náà fún wa tí a lè ẹjọ́ bá fẹ́ transfer láti ṣèrànlọ́wọ́ fún wọn èyí ni láìka ala tí a lè máa ṣèrànlọ́wọ́ náà lọ́wọ́ gbogbo àwọn kan wọ̀nyí ìjẹ́ dé ìrìn ọmọ ń ṣe púpọ̀ kò ní láti ṣe torí pé gbogbo ẹ̀ ló lẹ́sìn níwájú ọlọ́run ọlọ́run kó má ṣe àfihàn wa lọ́run yóò fi pèsè ayé tó já sí ọ̀hún fún wa kí a lè lo ìrọ̀rùn ayé láti lè fi wá àlùkìyàmà برحمة يا أرحم الراحمين أو النبي وأنوار يا مولانا وا برحمته يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت asọ̀kùnfà wà tó bẹ̀rẹ̀ ní continuation èyí tá a tún náà láàmà tẹ̀síwájú lọ́la wa rahmatulahi wa barakatuh.